dùwáírátù sùfíyà yìí òun ni wọ́n padà ń pè ní záwíyà lónìí òun ni wọ́n pè ní záwíyà lónìí lọ́dọ̀ àwọn sùfí. ṣe wá rí máa ń tí òun àti àwọn kan ní ọmọlẹ́yìn rẹ̀ yẹn tí wọ́n lọ kọ́ ilé kótópó kan fún sùfíyà yìí máa yín gangan pásánálítì rẹ̀ ó burú i mean abdulwahid ibùdó zaid tí wọ́n ń pè ní abu ubaida alibaturi abu ubaida alibaturi òun gangan ni wọ́n mọ̀ sí ṣéèkù sùfìyà onímọ̀ sí kí ni o ṣéèkù àsùfìyà òun gangan ni àgbà àgbà súnfí torí pé òun ló kọ́kọ́ kọ́ ilé kó tó pó fún sùfíyà arákùnrin ìwálé ayé ó sì láǹfààní àti pàdé alhassan albasuri àsìkò kan náà ni wọ́n gbọ́dọ̀ lé ayé sẹ́ńsírì kan náà wọ́n gbọ́dọ̀ lé ayé ṣíṣe sẹ́ńsírì sí ti sẹ́ńtúrì sẹ́ńtúrì kẹta sí kẹrin ó tún pàdé ẹlòmíì o ok ṣé ẹ wá rí abdulwahid ibùnú zaid yìí tí wọ́n mọ̀ sí abu ubaida libasuri yìí tí ó tún gbọ́ yẹ sheikh sufiya yìí imam buhari nígbà tí ó kọ́mẹ́tì lórí rẹ ó ní tàràkù wù ẹni fẹ́ ń gbé jù lẹ́nu kì í ṣèyàn rí kì í ṣèyàn gidi. ànàsáyí nígbà tó ń kọ̀ mẹ́sì lórí abdulwaidi sheikh sufiya ó ní mọ̀tòrúkùlẹ̀ hadith. ọkùnrin yẹn ọ̀rọ̀ ẹ̀bú débi wípé tó bá gbàdíìsì wá wọ́n máa ń gbé àdíìsì ẹ̀jú lẹ̀ ni torí wípé ó ti gungire kọjá ewé ó ti gbé ìlànà míì kalẹ̀ tẹ́ ń pè ní sùfíà bákan náà àfáàwà àlìjú sùjáni àlìjà sùjáni ó ní sẹ́jì wùlì mọ́gàb lẹ́sàwùwà màádínú sídìkì sẹ́jì wùlì mọ́gàb lẹ́sà min màádínú sídìkì nígbà tí àfáàwà eh, àlìjà sùjáni yìí táwọn máa fásitì kọ́mẹ̀tì lórí rẹ̀ wọ́n ní onílànà burúkú ni òun lánà burúkú ni ojú ọ̀nà burúkú ni máa ń tọ̀ kò sí nínú àwọn tí òdodo kùnkùndú òdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀ irú ẹnu ẹ̀ pọ̀ àwọn kòràfáàt àwọn àwọn kòràfáàt àwọn àwọn àgbélẹ̀rọ ìtàn ó kún ẹnu ẹ̀ bàjẹ́bàjẹ́ ẹni tó dá Súfí lẹ̀ ní ìgbà tí sẹ́ńtúrì kẹta bọ́ sẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta bọ́ sẹ́yìn ẹni tó kọ́kọ́ kọ́ ilé fún súnfí òun lọ gbọ́rọ̀ rẹ̀ o ni àwọn àfáà súnà tí wọ́n mọ̀ ń tàn délédélé tí wọ́n mọ̀ dénú ọpọlọ rẹ̀ tí wọ́n mọ̀ dénú ìṣesí rẹ̀ ni wọ́n ní mọ̀tòrúkú hadisi ni òtúrùkú wù. Bukhari sọ pé òtúrùkú wù ẹ fi ẹ fi ẹ fi abdulwahidi abdulwahidi ọmọ zaidi abu ubaida alibasiri ẹgbẹ́dúlẹ̀ kìí ṣèyàn kìí ṣèyàn dẹ́njà ni so kókó ń tá a sọ ń bí ìyàtọ̀ kẹta ẹni wípé ìsìláàmù ti bẹ̀rẹ̀ ní kété eh, súnà ti bẹ̀rẹ̀ ní kété tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ torí wípé ọba fẹ́ ṣe ìsìláàmù súnà ló fi ṣe o ò sì lè sọ́kọ̀ fẹ́ ṣe súnà láì jẹ́ mùsùlùmí àmọ́ sùfíyà lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ ló tó gbajúmọ̀ wọ́n wá tírèsì pioneer rẹ̀ wọ́n wá rí i pé abdulwahid ọmọ zaidi abu ubaida alibasiri ni ok ìyàtọ̀ kẹrin iná alasunna yẹsẹmi òwúná alalẹ amúribìlì màrúf wànáhìí anìlèmúnkà fíìmà bẹ́yìn náà dájúdájú sọmọkí mo sọ pé a fẹ́ afẹ́yẹ̀nàná ìyàtọ̀ láàrin súnà àti sòfíà gẹ́gẹ́ bá a tún ṣe máa yànnàná ìyàtọ̀ láàrin áàlù súnà àti áàlù sòfíà so ìyàtọ̀ kẹrin yìí ó wá sẹ́ńtà lórí kíni ó sẹ́ńtà lórí àwọn tí wọ́n fira wọn sì sí súnà àtàwọn tí wọ́n fira wọn sì sí kíni asòfíà. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kókúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọṣọ wa káàmádì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Shia, kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹsẹ̀ dé òpin ká láwùn àwa ṣe o kó fi súnà rẹ̀ borí o. aláwòrán ọba ṣe o yóò fi súnà nẹ́bì borí o. tọ́ ìyàtọ̀ kẹrin òní wípé iná alásùnà yajtami'una ala al-amri bil ma'ruf wa nahyi anil munkar fi ma baynahum dájúdájú àwọn onísúnà wọ́n máa kóra jọ níbikíbi tẹ́ bá wà tí wọ́n máa pa ara wọn láṣẹ dáadáa tí wọ́n sì máa kọ ìbàjẹ́ aburú láàrin ara wọn. àwọn máa pa ara wọn láṣẹ àlìmàrú dáadáa wọ́n sì máa kọ kíni wọ́n máa kọ ìbàjẹ́ láàrin ara wọn. وأما الصوفية فيسترقون ní ti àwọn àwọn yapa lọ́tún lọ́sì ọ̀kan kọ̀dìríyà ọ̀kan ṣàbìríyà ọ̀kan lọ́sàbàdíyà tìjàníyà ọ̀kan kọ̀dìríyà ọ̀kan wẹ̀síyà ọ̀kan kàtìmíyà ọ̀kan kàlìwàtíyà. Eh, wọ́n japa àwọn kan ní kọ̀dàríyà àwọn kan ní dàbàríyà àwọn kan ní mọ̀tẹ́zílà àwọn kan ní ṣíà àwọn japa lọ́tùndósì tiwọn ni wala yunkiru ba'duhum ba'da àlèmùkà àwọn ìwà àkàbúrú fúnra wọn o. mítìlú nẹ́sọ̀ọ́ra wọn ò yàtọ̀ sí nẹ́sọ̀ọ́ra. wọn ò yàtọ̀ sínú sọ́ra àpẹẹrẹ rèé ẹ̀yẹ bàbá alìsú náà ẹwọ bá ti máa gbé ewúro síra wa lójú tí ẹnìkan nínú wa tó bá pèrè ẹ̀mí oníwà sí àgbáyé tó bá sọ̀rọ̀ tó bá jáko jẹ àkóbò àkóbò tààrà a ní sọ pé pèrè rálùsùn náà kábà ma wò ó rẹ̀ àwọn àrùsùn náà wọ́n láàrin ara wọn yálà kẹni tá a fẹ́ pè sákìyèsí kó kàkún nǹkan míì kó pè ní ìlara kó kàkún nǹkan míì kó pè ní inú ni bíni kó kàkún nǹkan míì kó sọdá gidi àrùsùn náà ní yéé máa ṣe ìǹkàrù mú àrùsúnà láàrin ara wọn síra wọn wọn ò ní yé máa kọ ohun tí ò dáa ní kété tí àrùsúnà bá ti rí pé àáfàá kan o ó ṣe fásitì kan o ó dáko jẹ́ ń bẹ́ o làáfàá ni ó dìde ní òkòbò pé ní òkò rí bẹ́ẹ̀. ní ti àwọn alùsùn fíyà wọ́n máa wòra wọn ràn ni o gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì náà ṣe máa wúra wọ́n ràn lórí social media ẹ jẹ́rìí sí tí mo fẹ́ sọ yìí tó ń súnfì kan bá bọ́ta tó gbé abọ́ lọ́wọ́ tó ní ẹ wò ó abọ́ tí mo gbé lọ́wọ́ yìí gbogbo sánmọ̀ gbogbo lẹ̀ àpèjúwe wọn ni pé ọlọ́run ti kó wọn lé mi lọ́wọ́ mo wá kó e sínú abọ́ yìí gbólóhùn tó sọ yẹn ẹ ní rí oní súnfí kan láyé sàkó ni a orí ẹ burú ni ọ̀rọ̀ burúkú ló sọ̀rọ̀ kẹ́límọ́tò dìkúfúrú nìyẹn ẹ ní gbọ́ lẹ́nu súnfí ọmọ ìyá wọn tó ń súnfí kan bá bọ́ tó bá ní sọ̀látù sáàdìkì ọlọ́lá ju sọ̀látù Ibrahim níyà lọ rí kọpọta tako ni nóò kò kó rí bàbá bàbá oní sọ̀dọ̀tù sábìkì ìsọdù kò yẹ kó rí bẹ́ẹ̀ ohun tọ́lá ibi mú lóore ju tọ́lá ibi bá lọ rí ara wọn kan kó jáde tẹ́ ẹ bá rí oṣù fìkan tó ń polówó lórí social media ní rí tó ń sọ nípa ìràwọ̀ ènìyàn ọmọ tá a bá bí ń jọ Monday ìràwọ̀ ẹ̀ rèé kò gbọ́dọ̀ fẹ́ irú yẹn báyìí kò wọ irú aṣọ báyìí kò gbọ́dọ̀ ṣe kinní kan báyìí ẹ ní kó bọ́ bọ́ tó sọ wípé o ẹ ní lóní súnfì kẹ́kọ́ bọ́ta kọ́takò ó onísúnfì wọ́n máa ń wòra wọ́n ràn ní títí wọ́n fi ta gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì náà ní different denomination wọn ṣẹlẹ̀ anglican pentecostal eh, seventh day adventist ìdákan eh, ajẹ́rìí bọ́lẹ̀gẹ́ẹ̀nì rìdíìmù fáyà wọ́n kálukú ọmọ túra wọn jẹ lọ ni wọ́n mọ̀ túra wọn jẹ lọ bí iṣu ègbodò ni but láàrin onísúnà ah láàrin onísúnà káì onísúnà máa sọ ohun tí ó sọ ni onísúnà tí ó bá sọ ohun tí ó sọ tó bá fi lè sọ tán báyìí kọ́mọ retí àwọn tí ó pè kọ́mọ retí àwọn tí ó pè kọ́mọ retí àwọn tí wọ́n máa ṣe rọ́dù fún rọ́dáńkẹ̀dì rọ̀ tí wọ́n á fún ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n máa fún ní èsì ọ̀rọ̀ rẹ̀ so nínú ìyàtọ̀ tí ń bẹ láàrin áàdùsúnà àti àwọn áàdùsùfíyà ó ní pé áàdùsúnà a máa ń para wa láṣẹ dáadáa a sì máa ń kọ aburú láàrin ara fúnra wa àwa kì í wora wá tí bá bọ́ ta tó bá ní òun lọ lọ́hùn ẹ ní rí àlùsùn fi ẹgbẹ́ wọn kó jáde kó takò. tí yàgò ṣe táì tí oníṣùfì kan lókè ọ̀ya tọ́lọ̀ ń ta kọ́kọ́rọ́ àlìjẹ́nà kọ́kọ́rọ́ union key tọ́lọ̀ ń ta fáwọn èèyàn ní millions ó ń ṣùfì kankan ò bọ́ takótakò. ìyẹn ni ìyàtọ̀ kẹrin láàrin alùsúnà àti alùsùfíyà ṣé àwọn tó dá sí pé wọ́n ń pera wọn sákìyèsí ló yẹ ká bá tò ni àbí àwọn tí wọ́n ń ṣera wọn níṣe ọmọ ọ̀gá ní máa gọ̀ ló yẹ ká súnmọ́ ṣé àwọn tí máa ń fi àdí para wọn lórí ló yẹ ká súnmọ́ ni àbí lórí aburú àbí àwọn tó dá sí wípé wọ́n máa fọ àdí kúrò lórí ẹni tó fi àdí irọ́ parẹ́ lórí. ìyàtọ̀ karùn-ún lábàdìkàl lèlìbìdìá fi ìbáadá sí ahálì súnà wà á mọ ahálù àsùfìyà fa àbúwábù libìdà fi ìbáadá sí mọ̀túhàtùn ilá yawmil qiyamah láàmàdì kálílì bìdíà fẹ́ ìbáàdá sí àlùsùnà kò sí ọ̀nà kankan fún bídíà tó lè dàrápá láwọ inú ìjọsìn onísùnà kò sí kò sí ọ̀nà kankan sí bídíà tó lè dàrápá láwọnú kíni o inú ìjọsìn onísùnà kò sí wàá máa lù sùn fìyà àmọ́ ní ti àwọn onísùn fìyà. هاي فأبواب البدع في عبادته مفتوحة gbogbo àwọn ways tó bídìá gbogbo àwọn doors tó bídìá gbogbo àwọn ọ̀nà bidia, já sí bídìá lọ́tún lọ́sì mọ́tòhà ọwà òkun ọwà òkun gbogbo ẹ̀ ni wọ́n sílẹ̀ sáà máa kó tiẹ̀ bọ̀ ni máa kó bídìá tiẹ̀ bọ̀ máa kọ́ bídí àti ẹbọ máa kọ́ bídí àti ẹbọ tó lọ́ fi jẹ́ kí eh, àwọn tìjàníyà àwọn kó bídí àti wọn wa àwọn kọ̀dìríyà àwọn náà kó ti wọn wa àwọn kàlùwàtíyà àwọn náà kó ti wọn wa àwọn wẹ̀síyà àwọn náà kó bídí ati wọn wa àwọn kàtìmíyà àwọn náà kó ti wọn wá àwọn lọ̀ṣàmbàdíyà àwọn náà kó ti wọn wa. bíbí àwa pọ̀ lọ sóábàdà bí èrùpẹ̀ ẹlẹ̀ láàrin àwọn jàmáàtì àsùfìyà lọ́dà àwọn súnà kò sí ilẹ̀kùn sísí ilẹ̀kùn òsìsí ilẹ̀kùn bíbíà àwa tilẹ̀kùn pani bídíò gbọ́dọ̀ wọnú ilé bídíò ní wọ orí ìrun wa bídíò ní wọnú àwẹ̀ wa bídíò ní wọnú zàká wa bídíò ní wọnú hajj wa bídíò ní wọnú àlùwàlá wa bídíò ní wọnú gbogbo dáṣe fọ́nà ṣerú àwọn tí wọn ò fààyè lẹ́kùn bídíà yìí tí làkàrẹ rẹ bá pé pérépéré ṣe báwọn ló yẹ kó o wà pẹ̀lú wọn kó o sì ta kété sí gbogbo àwọn tó dá sí wípé wọ́n sílẹ̀kùn lẹ̀ dáyàwó. wọ́n sílẹ̀kùn lẹ́gbàáyàwó kí gbogbo bídíà kọ́ máa ṣe kéde kọ́ máa wọlé lọ́tún lọ́sì kọ́ máa wọlé kódà wọ́n tún sí wíńdò lẹ̀ èyí tí ọba tètè rọ́nà gba ẹnu ọ̀nà wọlé kó tún gbójú wíńdò wọlé ara àgàtọ̀ tí ń bẹ láàrin alùsùnà àti nìyẹn tó ọba mọ̀ yàtọ̀ kẹfà ashirika jihadan kabira kama yujahiduna alibida dájúdájú àwọn alùsúnà o wọ́n máa ja ẹbọ lógun ni o ogun tó tóbi ni ẹ máa gbé sí o ogun tó tóbi ni ẹ máa gbé sí o gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ja àwọn bídíà náà lógun o wàá máa alùsùn fìyà látú tọrí ìkọ́ fayusiriku nàbìláì ṣìrìkà àkìbà fayusiriku nàbìláì ṣìrìkà àkìbà mi ṣìrìkìlì mùṣìrìkì wọ́n na sọ̀rọ̀ àmọ́ ní ti àwọn alùsùnfí yàwọ̀n yìí àwọn ní tọ̀ríkọ̀ ọba tọ̀ríkọ̀ àwo tọ̀ríkọ̀ tìjàníyà tọ̀ríkọ̀ kọ̀dìríyà tọ̀ríkọ̀ sàbìlíyà yìí áà. Ah! wọ́n ń si ẹbọ la ilaha illallah muhammadu rasulullah ìyá láyé ẹbọ wọn ṣe bàbá ńlá ẹbọ wọ́n ṣe ẹbọ àwọn onísúfì tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tìjàníyà tọ̀ríkọ̀ kọ̀dìríyà ẹbọ tí wọ́n wá pọ̀ ju ẹbọ àwọn ẹlẹ́bọ gan lọ ẹbọ àwọn ń tọ̀ríkọ̀ ó ju ẹbọ ọ̀nà tí àwọn onítọ̀rí kọ̀ tí wọ́n ń gbà ṣẹbọ sọ́lọ́hun ọ̀pọ̀ ọ̀pọ̀ gan-an ọ̀pọ̀ ju ojúpọ̀nà tí àwọn oní ẹlẹ́bọ gangan àti àwọn oní àwọn ọ̀nà sọ́ra tí wọ́n ń gbà ṣẹbọ sọ́lọ́hun. tí wọ́n bá ní wọ́n rí àfáà kan gé orí èèyàn tó bá fi ṣògùn owó oníṣúfì ni tán bá ní wọ́n ká àfáà kan mọ́ ibi Ọ̀ṣun Òṣogbo oníṣúfì ni tán bá ní wọ́n ká àfáà kan tí ń bá eléégún hàn tíà oníṣúfì ni tán ní wọ́n rí àfáà kan tí ń tẹyẹrìn oníṣúfì ni tí bá ní wọ́n rí àfáà kan tí ń dáyàn lóhùn tí ń ṣiṣẹ́ babaláwo oníṣúfì ni tí bá ní wọ́n bá sì gidi nílé àfáà kan lónìí oníṣúfì ni wọ́n ń ṣẹbọ tààrà wọ́n ṣẹbọ ju ẹlẹ́bọ lọ wọ́n ń súnfì tọ̀ríkọ̀ wọ́n ṣẹbọ ju ológun lọ wọ́n ṣẹbọ ju ọlọ́yà lọ wọ́n ṣẹbọ ju ọlọ́sùn òṣogbo lọ. so ọ̀wọ́ aláwọ̀ alùsùn náà a máa gbógun tẹ́lẹ́bọ ni ló ti máa gbọ́ àfẹ́ ẹlẹ́bọ ẹnu ló ti máa gbọ́ àfẹ́ ẹlẹ́bọ ó ń sún fí wọn ìyáàdọ̀ ni wọ́n àwọn lẹ́lẹ́bọ ti wọn wọ́n jọ ń jẹun pọ̀ ní wọ́n jọ ń ṣe é pọ̀ ní wọ́n jọ ń bẹ̀rẹ̀ àwọn oníṣẹ́ ní ní gbogbo wọn lójú ọ̀nà ẹbọ tí wọ́n bá ní wọ́n ká ẹbọ mọ́ àtàkàn lọ́wọ́ lọ́gàndóòru oríṣúfì ni yóò níyà yóò so nínú ìyàtọ̀ tó wà láàrin alùsùnà àti alùsùnfíyà ó nìyẹn ìyàtọ̀ keje láàkìláàfà bẹ́ẹ̀nà ulama fi ìtìbá sùnà bàlìjá alìamùrú bìtìbá ìhá wàjá ànáhàyú ánìmọ̀kà àlàfàtìhà kò sí ìyàtọ̀ ẹnu láàrin àwọn àfẹ́sìn níbi títẹ̀lé súnà ànẹ́bì kódà àṣẹ kátẹ̀lé súnà ànẹ́bì wà ẹ̀kọ́ ẹ̀kọ́ kíkọ yíyapa súnà ànẹ́bì ó wá pẹ̀lú ìyẹn ni wípé ìyẹn ni wípé ọlọ́run pàṣẹ ẹ tẹ̀lé àrẹ́bì náà pàṣẹ rẹ̀ ẹ mi ọlọ́run kọ yíyapa àrẹ́bì àrẹ́bì náà kọ yíyapa òun ìtẹ̀lé àrẹ́bì kìí ṣe pé kárẹ́bì mọ ìlọ́sísì kọ wá wà lẹ́yìn rẹ̀ kọ ọmọ tẹ̀lé bọ̀ lẹ́yìn ní jẹ́ títẹ̀lé àrẹ́bì títẹ̀lé súnà rẹ̀ ni títẹ̀lé súnà rẹ̀ ni. ẹwà láìmọ̀kan ó tún ní mọ́níhà wùláhìl wùlàmà àbá òun ni wọ́n sọ bẹ́ẹ̀ ó sì gbọ́ wàmọ́ àtàkùnmùrọ̀ wàmọ́ áníwù ọ̀gọ́rí nínú tí obi tó jọ̀lù dé ó ń sí àwọn àfa àwo àti ọpọlọ àwọn ojú wí ọpọlọ èsì tí ó dárí mùsùlùmí mọ̀ wípé nínú àlùkùrá ní o ọlọ́run sọ pé àtiwùlá àtiwùlá wá àtiwùrọ̀ túùlù fàyíṣà wọ́n dáhùn títí di parí àyà ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ànábì táyàpọ̀ rẹ̀ gẹ̀rẹ̀ lórí ẹ̀ àyàpọ̀ rẹ̀ gẹ̀rẹ̀ lórí ẹ̀ lọ gbọ́ púgàmù mi tí mo pè ní kí ni súnà kí ni bídíà tí mo tún ṣe níwèé nígbà yẹn lórí gbọ́ ájà wá lórí pé ẹ tẹ̀lé súnà ànẹ́bì ni èèwọ̀ sì ni láti jẹpa súnà ànẹ́bì gbogbo àwọn àáfàá sì bánukọ̀ lórí ẹ̀ pé títẹ̀ látẹ̀lé súnà ànẹ́bì o a sì dìnà sí yapa súnà rẹ̀. nígbà tó wà wá dọ́dọ̀ àwọn súnfí kí làwọn àfẹ́ ìsinsọ lórí ẹ̀ àti búlùtẹ̀míyà ni o àti sheikh muhammad abdulwahab ni o àti sheikh bulu bati ni o àti sheikh sọlú fẹmi ni o àti sheikh fauzan bulu fauzani ni o gbogbo àwọn àfa gbogbo àwọn àfa táyé mọ̀ wọ́n láàfà ní agbo àwọn oníṣúná kùlásọ̀tù àtiwálì ní ulama kùlásọ̀tù àtiwálì ní ulama fi sùfìyà qadiman wa hadithan tahadhiru lil muslimina 'alayha تحذير للمسلمين عنها. àníhà borí o mo fẹ́ràn àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya tí wọ́n ń ṣe màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pé kúrọ ní Mírízà Mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òpùrọ́ ní gbogbo wọn o kàláwù ìṣọ ṣọwa káàmọdì kẹfẹẹríhù bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirizagulam gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú Ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. خلاصة أقوال العلماء في صوفية قديما وحديثا تحذير للمسلمين عنها kókó gbogbo ọ̀rọ̀ táwọn àfẹ́ẹ̀sì sọ lórí ọ̀rọ̀ sùfíyà láti jọ́hun títí dòní láti jọ́hun àná tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ títí di òní òní pé tahadiru li muslimina àníhà wọ́n ń wọ́ọ̀nù àwọn mùsùlùmí egéèsì sùfíà ni o ò lè rí àpò olóríire kan kọ́ ẹ̀kọ́lẹ́jì àwọn èèyàn láti di sùfí o wàbàyánihìn láhùn ánimùkàlàfáàtì àlìsùfíà mìjí àtìlẹ̀ àkídá wọlé ìbáàdà àwọn àpọ́ọ̀sì yìí máa ṣàlàyé nípa mùkàlàfà àti àlìsùfìyà nípa àwọn ìyapa ìyapa ìyapa ìyapa lọ́dọ̀ àwọn onísúfí wọ̀nyí ní abala àkídà àti ní abala ìbádà ìwọ tó ń bèèrè pé fi áyì kìí tààdè ìwọ náà lọ kàtírà ọmọ tí a ṣẹ́kù ibùnú tẹ̀míyà ọmọ tí a ṣẹ́kù mọ́múdà buhá ọmọ náà àwọn tí a ṣẹ́kù ibùnú bad ọmọ náà àwọn tí a ṣẹ́kù sọ́ọ́lì ibùnú ọ̀tẹ̀mín ọmọ náà àwọn tí a ṣẹ́kù sọ́ọ́lì ibùnú fauzan àtàwọn míì lọ́rẹ̀ ẹ̀ka èwo nínú wọn ni ò wọ́n against sufism èwo nínú wọn ni ò máa sọ ni ò máa ṣàlàyé àwọn ibi tí àwọn oníṣúfí tí wọ́n ti jẹ́ ko tí wọ́n ti jáko jẹ́ tí wọ́n ti lulẹ̀ tí wọ́n ti gbé gbági tí wọ́n ti gungi rékọjá ewé tí wọ́n ti sun tí wọ́n jóná ní abala ọ̀rọ̀ àkídà àti ní abala ọ̀rọ̀ ìbádà. ṣe bá ní kí n máa kó ọ̀rọ̀ wọn wá yóò gba àkókò tí ó pọ̀ lọ gúgù fún kí ni kókó kí ni kókó ọ̀rọ̀ táwọn àfẹ́ẹ̀sì sọ lórí ọ̀rọ̀ wọn ṣé wọ́n hàn kọ́lẹ́jì mùsùlùmí láti di súfì ni àbí wọ́n discourage wa láti di súfì they keep discouraging the muslims they keep warning against sufism they enjoy they enjoy to be al-sunna to follow the path of the holy prophet and they strictly warn us against Sufism wọ́n sì máa sọ wípé nínú tọ̀ríkọ̀ Tìjàníyà o ibi tó ti ṣẹbọ rèé o ibi tó ti ṣe kúfúrú rèé o ibi tó ti ṣe bídíà rèé o wọ́n tún ṣàlàyé nínú tọ̀ríkọ̀ Kọ̀dìríyà o ibi tí wọ́n ti ṣẹbọ nìyí o ibi tí wọ́n ti ṣe kúfúrú rèé ibi tí wọ́n ti ṣe bídíà rèé they keep enlightening the woman they keep discouraging us warning us against sufizi ṣé yóò tí tó fún ọlọ́gbọ́n láti mọ ibi tí ó yà sí wípé àwọn àfáà tá à ń gbádà yé èsì lẹ́nu wọn wọ́n ń ẹ̀ńkọ́rẹ́jì wa ká tẹ̀lé súnà ànábì ká lo súnà ànábì wọ́n sì ń wọ́nu wa bá a gbọ́dọ̀ yapa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kìlọ̀ fún wa wípé ká jìnnà sí sufism kájìnà sí ìyẹn ni ìyàtọ̀ kéje láàrin alùsúnà àti alùsùfìyà ìyàtọ̀ kéjọ dáwàtú alùsúnà àsùnà fi díìnì kùlìdì wà dáwàtú alùsùfìyà alìbìdìá fi díìnì kùlìdì ìpèpè àwọn alùsúnà súnà ni fìdíìdì kùlì ní gbogbo tó bá ti jẹ mẹ́ẹ̀sì ni súnà wọn mọ̀ pariwo tó bá fẹ́ kírun kí pẹ̀lú súnà ó sàlùwàlà ṣe pẹ̀lú súnà ó fẹ́ wẹ̀ pẹ̀lú súnà ó gbàwẹ̀ gbàwẹ̀ pẹ̀lú súnà ó fẹ́ gbà pẹ̀lú súnà ó ṣe hajj ó ṣe umura ṣe pẹ̀lú súnà ó ṣe súnà ọmọ ṣe pẹ̀lú súnà ó fẹ́ ṣe pẹ̀lú ṣe pẹ̀lú ìpè káfí ẹ̀sìn ìpèpè káfí ẹ̀sìn pẹ̀lú súnà ní ìpèpè àwọn àlù súnà kọ̀dí ìmọ̀ wákàtí ìfàn látànà títí tòní wọ̀já àwọn tó àlù sùnfì yá ìpèpè àwọn onísùnfì alìbìdíà bídíà ni o fìdí ní kùlìyì fìdí ní kùlìyì ní gbogbo ọ̀nà táǹgbà sẹ́sìn ibi díà ni bó ń sún físàlùwàlá yóò fi bídí àti bó ń sún fípèrún yóò fi bídí àti bó ń sún fífẹsẹ̀kọ́mọ̀ yóò fi bídí àtẹ́lẹ̀ bó ń sún fífá kírun yóò kí pẹ̀lú bídí à tó bá sálámà yóò sálámà pẹ̀lú bídí à bó ń sún fífá gbàwẹ̀ pẹ̀lú bídí à bó ń sún fífá ṣe tó bá ṣe hajj bídí à hajj tó lọ yìí hajj tó lọ yìí la ilaha muhammadu rasulullah àwọn sún fífẹ́ wá sí hajj wọ́n tún wá lọ kó àwọn dàlẹ́lú orí burúkú wọn wọ́n tún lọ kó wá sí ájì àwọn sèfí orí burúkú wọn wọ́n tún kó wá sí ájì. wọ́n ṣe ájì wọn ti bídíà ti bídíà ni wọ́n ṣe ń múra wọn ti bídíà ti bídíà ni in fact mo fojú rà àwọn tá a gbọ́n ṣe tàwáàfù tí wọ́n ń ka sèfí tí wọ́n ń ka àwọn tí a náà kà nígbà tí wọ́n ń ṣe tàwáàpù lọ́wọ́ àwọn tí a nákàlé so ìpèpè àwọn oníṣúfí ó ní wípé ìpèpè wọn dáwọ́tọ̀ alùsùfí yá alìbìdìyà fi kúlì díìnì kúlì fi díìnì kúlì ìpèpè àwọn oníṣúfí bídíà ni o tó ń bí tó ń sún bí ó bá pẹ̀rún ó lè ní awúdúbìláì mínà ṣèyítánì rọ̀jìm bísímìláì ràmánì rọ̀hìm ọlọ́wù ọ̀tẹ́bárú ọlọ́wù ọ̀tẹ́bárú ọ̀ ọlọ́wù ọ̀pọ̀ níbo ló ti rí kó o ti awúdúbìláì bísímìláì kó o tó bẹ̀rẹ̀ ru pípé àdìsí wo ló gbà wá súnà wo ló gbà wá fún wa bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ pèrún báyìí bídíà rẹ ti bẹ̀rẹ̀ bídíà rẹ ti parí bẹ́ẹ̀ sẹ́sẹ̀ kọ́ mọ̀ ẹni bẹ̀rẹ̀ pẹ̀lú láìlà ẹ̀ láìlà ìlàlọ́ láìlà ìlàlọ́ láìlà ìlàlọ́ lábàdé alẹ́ sàlátì wa sàlámù Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ta ló ní kẹ́ tọ́kọ́ fi àzikiri bẹ̀rẹ̀ ìkọ́ mọ̀ gbogbo nǹkan láyé wọn bídíà yìí bí wọ́n ṣe súnà ọmọ bídíà ni ah bídíà rẹpẹtẹ ni bí wọ́n ṣe gbéyàwó bídíà rẹpẹtẹ ni bídíà rẹpẹtẹ ni bídíà ti pọ̀ jù ó ti pọ̀ jù bí iyẹ̀pẹ̀ lọ́dọ̀ àwọn súfí bọ̀tà àwọn súnà àmọ́ sọ̀rọ̀ fún bídíà àmọ́ sọ̀rọ̀ fún bídíà amédìí òsì bídíà níbi gan ti wá ní every aspect of our Ibadan àmọ́ ṣọ́ra fún bídíà ni tẹ́lẹ̀kẹ́ bá ṣe nǹkan kanú mọ́sáṣí á ní àfà ó tẹ́ ṣe yẹn súnà wo inú súnà wo lẹ ti rí yìí tí ọba ti rí nǹkan mú wá báyà ní ẹ̀mọ́tẹ̀ mọ́ bídíà ni o bó ń súnà ṣe máa ṣe nu àwọn bídíà wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní sẹ́mi tọ́nà wọn gbà ní ọlọ́run yìí gbàgbàkúgbà yàtọ̀ kẹsàn-án iná ahánà sùn أقروا بالشروط قبول الأمل ونواقض الإسلام ودولوها في كتبه àwọn alùsúnà àwa fi rinlẹ̀ àwọn májẹ̀mú tọ́lọ máa fi gbàṣẹ́ ẹ̀dá ọlọ́run kì í kàn gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀dá just anyhow just anyhow so àwọn súnà àwọn àfáà súnà wọ́n ti ilẹ̀ fún wa nínú usira wọn tó kọ́ sínú tíra wọn wípé ẹ ń bá fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó ní májẹ̀mú mẹ́ta o. wọ́n tún kọ́ sínú wọn àwọn nǹkan tá ń pè ní nawakidul islam àwọn nǹkan tí máa bà islam jẹ́ wọ́n tún kọ́ sínú tíra wọn. bẹ́ẹ̀ ka síra wọn ẹ bá ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́. tí a tàwídìí sheikh muhammad abdulwahab ẹ bá ń bẹ̀ tí a tàwídìí ibùdó tèmíyà ẹ bá ń bẹ̀ tí a tàwídìí ibùdó fauzan ẹ bá ń bẹ̀ tí a tàwídìí sheikh ibùdó fẹmin ẹ bá ń bẹ̀ tí a ibùdó basi ẹ bá ń bẹ̀. wàyínà ala sofiya láṣùrù tọkọbù nílẹ̀ amẹl fi kútùbí kọ́tùn wàlà nàwákìdọ̀ ní islam bal jáhu bí ṣùrù ti. turukihim kihi ní ti àwọn oníṣúfí kò sí ti ń jẹ́ májẹ̀mú tọ́lọ́ fi máa ma gba iṣẹ́ ẹ̀dá wọlé nínú tíra wọn o kò sí o nínú jàwẹ́lù màání kò sí ń n'inu nínú fùgùdọ́tò ràmàníyà kò sí n'inu nínú àwọn tí àwọn míì kò sí ń fi gba iṣẹ́ ẹ̀dá wọlé kò sí nínú tíra wọn kódà àwọn nǹkan tí máa bẹ̀ẹ̀ sí í jẹ́ kò sínú síra àwọn dípò kí àwọn májẹ̀mú tó bá máa bí gba iṣẹ́ ẹ̀dá wọlé kó wà nù síra àwọn dípò kí àwọn nǹkan tí máa bẹ̀ẹ̀ sí í jẹ́ dípò kó wà nù síra àwọn wọ́n wá lọ rèé kọ ṣùrùtù túrùkù ṣùrùtù tọ̀ríkọ̀ so òun sì gà níyà òun kọ ṣùrùtù tọ̀ríkọ̀ tiẹ̀ ọkọ̀ sínú tí a tiẹ̀ oníkọ̀dìríyà òun náà kọ ṣùrùtù Eh, eh, bí eh, ṣùrùtù tọ̀ríkọ̀ tiẹ̀ òun náà kan sínú tí àti wọn oní kàlùbàtíyà òun náà ṣe bẹ́ẹ̀ oní ìwẹ̀síyà òun náà ṣe bẹ́ẹ̀ oní nàkàbàdíyà òun náà ṣe bẹ́ẹ̀. wọ́n gbé májẹ̀mú kalẹ̀ wọ́n sì kọ́ sínú tírà wọn fún àwọn dẹ̀dẹ̀ wúrẹ́ tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọn. ẹ wà ní bánú tírà tiwọn rárá ẹ ní bá kí ni májẹ̀mú mẹ́ta tọ́lọ́mọ fi gba iṣẹ́ ẹ̀dá ẹ̀ẹ́lì bá ń bẹ̀ kí ni àwọn nǹkan tí má bẹ̀sìn jẹ́ ẹ̀ẹ́lì bá nu bíra tiwọn. tó yí wa báwọn tọ̀ tó bá fẹ́ mọ májẹ̀mú tọ́lọ́mọ fi gba iṣẹ́ ẹ̀dá wọlé jí sáré sọ àmì ìsìláàmù ọ̀ọ̀kọ́ ní ìsìláàmù náà ìsìláàmù tálẹ́bì mú wá ni ọ̀ọ̀kọ́ nìyẹn lẹ́yìn náà tẹ̀jìrìdù lè kíláàsì láì ó ṣe àfọ̀mọ́ àníyàn rẹ ó ṣe nítorí lèláì ìkẹta tẹ̀gìrìdù lè mùsàbátì lè rọ̀ṣùn ó wà á mọ̀ọ́mọ̀ ṣe súnà nẹ́bì ohun tó fẹ́ ṣeun ó ṣe pẹ̀lú súnà nẹ́bì ó ṣe pẹ̀lú súnà nẹ́bì sọ tó yẹ bá nìyẹn pé kò sí ní láyé àwọn àlùsùn náà wọ́n ń fi wọ́n ń pàṣẹ ká lo súnà ìyàtọ̀ kẹwàá inna lil islam mustalahatun khaasatun bi dájúdájú islam ní àwọn èdè ìpérí tiẹ̀ ó ní èdè ìpérí mustalahat àwọn terms islam ní àwọn terms tiẹ̀ tó wà fún tó dá sí pé a máa ń lò fún islam àti àwọn tí islam ní a ṣe wàyí náà ni sùfì yá mustalahatun khassatun biha ṣẹwárí sùfíyà òun náà ní àwọn èdè ìperí tiwọn táwọn náà gbé kalẹ̀ fún ẹ̀sìn wọn fún lànà wọn wàlọ́ ìtàrọ́fùnà anna asla asùfíyà fìlìkọ̀dí tá a bá tiẹ̀ wàá gbà wípé ìpìlẹ̀ ń ní sùfí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó bẹ̀rẹ̀ kí tí wọ́n tó máa tabọ̀ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó wá tatán tá bá gbà pé nípìnlẹ̀ o ohun tí wọ́n ń pè bẹ́ẹ̀ ohun tí wọ́n ń pè ní sùfíà ó ní kẹfìrọ́tù zood kíyàn ráyé sá gan-an wà kẹfìrọ́tù zikiri kíyàn máa ṣèrántí ọlọ́run gan-an wà kẹfìrọ́tù ìbádà kíyàn sì pọ̀ nínú ìjọsìn gan-an. فمصطلحة الإسلام لأهل الزهد الزاهد والزاهدة àwa ní pé ẹni tó ráyé sáré súfì torí pé ìsìláàmù ní èdè tiẹ̀ tó ń lò fún aráyé sá lọ́kùnrin àti lóbìnrin ẹni tó bá ráyé sá lọ́kùnrin á pè ní zahid ẹni tó bá ráyé sá lóbìnrin á pè ní zahida láàsùfìyà wà láàmùtàsọ̀ wífàn kìí ṣe báwa pọ́ǹsì ní ṣúfí tàbí mùtàsọ́wífù rárá o ìsáàmù ti ní èdè tó lò fún zuhud ìsáàmù ò pé ṣùfíyà ní zuhud ìráyésá ní pè ní zuhud ẹni tó bá ráyésá orúkọ tí ìsáàmù mọ̀ sí tí ìsáàmù mọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ òun ni zahid tó bá jọkùnrin bọ́bájọ́ bèrè zahida wà mùsọ́láhàtù islam lè alì zikiri azakir wà zakirọ̀ láàṣùfíyá wà lámùtàsọ̀wífà orúkọ tí islam máa ń lò fún ẹni tó ń ṣèrántí rẹ̀ ẹni tó ń ṣèrántí Allah oníkí islam pè ní azakiru tọ́bájọ́kùnrin wà zakirọ̀ tó bá tó bèrè láti máa gbọ́ àzàkìrú náà lọ àtẹ̀sírọ́ wàzàkìrát islam kì í lo èdè sùfìyàn láàsùfìyàn wọn lámùtàsọ̀ wífàn islam kì í lo èdè pé lágbájá o sùfì ni o kọ́ wá sọ pé ìtumọ̀ ẹ̀ ni pé olùṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ni rárá o islam ò ní pẹ́ nìkan ní sùfì torí pé ń ṣèrántí ọlọ́run ìsísàmù ó pè ọ ní azákìrú wà zákìrọ̀ wà mùsọ́lá àtùlù islam lè àlìlà ìbádá àlè àbìdú wà ní àbìdá terms tí islam máa lò fún ẹni tó pọ̀ níjọsìn ó ní kó pè ní ábìdù tàbí ábìdá láàṣùfì ìyán wọ́n lẹ́mùsàsọ̀ wífàn ìsìláàmù ò ní tìtorí pé o wá ń ṣẹ̀sìn omogún tẹ̀sìn gan-an ọdún ní mẹ́sìn gan-an kí ìsáàmù wá sọ pé nígbà náà o ansa sufi tàbí ansa mutasọ́wìfù là kò sí nínú táǹsì Islam ti máa lò wà lára sí akúlìá ètò wá ju gbogbo ẹ̀ lọ tó wá jẹ́ the head ní ọkọ̀ tam tí táàmù ń lò fún ẹ̀sìn ṣe Islam òun náà ni pé tàtàmọ́ bí mùsùlùmí wà múùmìnì wà múùsìn ó ní kí ìsìláàmù kó bá pé èèyàn ní mùsùlùmù múmínù músínù ṣẹ́rí mùsùlùmù múmínù músínù gbogbo ọkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti wá kó kí wọ́n pè yẹn ní zakiru kí wọ́n pè ní zahidu kí wọ́n pè ní títún ni zahidu zakiru abidu gbogbo ọkọ yòókù ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ sí kí wọ́n pèèyàn ní mùsùlùmún mùmínún mùsìnù orúkọ tó ga jù nìyẹn àwọn kan tó lékè nìyẹn tá a lè pe kí ni o tá a lè pe ẹni tó ń ṣe ìsìláàmù ìbẹ̀lẹ̀ tí wàá rí kẹ́ máa pe ẹni bá ń ṣe àzíkìrì ní súfí ìbẹ̀lẹ̀ tí rí kẹ́ ẹni tó bá láyé sá kẹ́ máa pè ní súfí kílẹ̀ ibo lẹ ti rí ẹni tó bá tún mẹ́sìn dáadáa tó fi rẹ̀ jìfẹ́sìn kẹ́mọ̀ pé ní súfí lọ́dọ̀ àwọn onísúfí nìyẹn mùsọ̀láhátù lọ́dọ̀ àwọn onísúfí nìyẹn ìyẹn ṣe mùsọ̀láhátù alìsìlámíyà kìí ṣe mùsọ̀láhátù alìsìlámíyà àṣìbúná mùsọ̀láhátù islam. àwọn èdè ìpérí tí ìsìláàmù gbé kalẹ̀ fẹ́ẹ̀ tí ń àti àwọn rẹ̀ àti wa a ní ìdí ká máa wá máa lo mùsọ́láhà àwọn wọn ti dàrú tí wọ́n gbé àtàmọ́ mọ́tàmọ́ ẹ tó wà ń sáfù wájú ni ẹ tó sùn ní gbàgede ànábì ni ẹni ẹ̀ta ni ọkùnrin kan níjọ́ ni lásìkò ìjà ìlíyà àwọn tí wọ́n gẹ̀ẹ́sì ara wọn. Islam ti fún wa ní register word tá a máa lò àwọn táàmùsì tá a máa lò fún ohunkóhun tá a bá ń láǹfààní àti nínú ẹ̀sìn ètò wa jẹ́ olórí gbogbo ọkọ̀ yẹn láyé òun náà ni kíyàn máa jẹ́ mùsùlùmún mùmínún mùsìnù mùsùlùmún mùmínún mùsìnù lẹ́yìn náà sùnní tàtúmọ̀ sí ahadu sunna so ó kọ tó ka ń gbé wa ẹ jẹ́ ká appreciate ẹ̀ ẹ jẹ́ ká appreciate ẹ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ká gba a ní ìdí àwọn aláwo àwọn aláwo àwọn àwọn onítìjáníyà àwọn àwọn ni kàlùwàdíyà àwọn ni eh, nàṣàmbàdíyà náà fi máa gbọ́wọ́ níṣẹ́ òfin gbọ́dọ̀ fún wọn lọ́wọ́ aláwọ̀ ẹ̀sìn ni wọ́n a nídìí mùsọ̀láhátì wọn mùsọ̀láhátì ìsìláàmù ó ti tó wa ìkùntù mùmínín tẹ́ ẹ bá jẹ́ nígbàgbọ́ òdodo ń tòótọ́ tẹ́ ń pera mùsùlùmí ṣé à ń awon mùsọ́lá àwọn kìrìsìtẹ́nì ni fún àwa mùsùlùmí àbáwọn kìrìsìtẹ́nì ò ní mùsọ̀lá àti tí wọ́n ń kalẹ̀ ni àwọn náà nínà àwọn náà ní mùsọ̀lá tẹ́ gbé kalẹ̀ ṣé a àtọ́jú ọ̀nà ọbẹ̀ ni àwọn yẹ̀wúdí náà ní mùsọ̀lá àti àwọn ológun àwọn oníṣàgbó àwọn náà ní mùsọ̀láàtù wọn bẹ́ẹ̀ náà ni àwọn àwọn náà ní mùsọ̀láàtù wọn káàsọ̀ tún bì yìí tó jẹ́ tiwọn ìsìláàmù ìsìláàmù àti súnà wọ́n ní mùsọ̀láàtù tiwọn ṣé yóò tó ọ ni fi ọlọ́run fún ara rẹ̀ ó sọ wá ní mùsùlùmí mùsọ́lá kan nìyẹn ẹ̀wà ń pera yín súfí ẹ̀wà ní èso ẹ̀dí òsín tó bá dì bẹ́ẹ̀ ní mùsọ́lá súfí ni àbí sọ́lọ̀ ló pè ni àbánẹ́bí rẹ̀ kẹ́límọ̀ tí the last ìyàtọ̀ the last ìyàtọ̀ ìyàtọ̀ kọkànlá tọ̀ asúnà asúnà mùrìtàbàtọ́tún mùrìtàbàtọ́tún wà mùtà àlíkọ̀tún bìlì islam ṣẹ́rí súnà yìí súnà yìí tẹ̀fẹ́ gbọ́ yìí a mùrìtàbàtọ́tún wà mùtà àlíkọ̀tún bìlì islam wọ́n so mọ́ islam lọ́rùn ni wọ́n so mọ́ islam lọ́rùn wọ́n so mọ́ lọ́rùn ni mùrìtábátà wà mùtàálíkọ̀ bíi ìsìláàmì wọ́n so súnà mọ́ ìsìláàmù lọ́rùn ni no súnà no islam no súnà no islam wọ́n so mọ́ súnà wọ́n so mọ́ ìsìláàmù lọ́rùn ni wà káàfì yàtùn lè hàlì súnà ṣẹ̀wárí súnà ìtẹ́ ó ti tó hàlì súnà fi ìkọ́ ọmọ ti dín ní ìmìlẹ̀ ta'ala. súnà yìí ó ti tó àlùsúnà láti gbé ẹ̀sìn wọn dìde wa ba wàsúnà gọ̀ní ìyàtún wàsúnà gọ̀ní ìyàtún. adìlì musharaka ha wa baina gairiha liqamati al-islam qadima wa hadifa ṣẹ̀wárí súnà yìí ọwọ́ rọrọ̀ tayọ pátínáṣípù súnà yìí ọrọ̀ ọrọ̀ ọrọ̀ ọrọ̀ kò bùkátà sí pátínáṣípù àjọṣepọ̀ láàrin òun àti ojú ọ̀nà míì ìlànà míì láti gbé ìsìláàmù wa dìde dúró láti àná láti jọ̀hún àná ni súnà wa kò ti bùkátà sí sùfíyà láti rí ìsìláàmù ṣe. gbogbo oríkì tẹ́ bá dé kí wọ́n fún sùfíyà gbogbo ọ̀dà yòówù kí wọ́n fi kùn súnà ti wá o súnà níbi Muhammadu o kò bùkátà sí partnership with Sufism súnà does not need partnership with Sufia as-sunnah does not need partnership with asofia. Súnà kò bùkátà sí kóhun àti ẹ̀ kí wọ́n jọ kẹ́gbẹ́ pẹ̀lú sofia lára ẹni tó fẹ́ sin lọ́wọ́. Wàá máa sofia ṣé wá rí sofia ti ẹ o fa àrídọ̀tún lílì Islam fa àrídọ̀tún lílì Islam sùfíyà ti ẹ òun wá ṣẹ́rí wá bá ìsìláàmù ni ó ṣẹ́rí wá bá ìsìláàmù àti súnà ni ohun tó ṣẹ́rí wá ni ṣèlúwọ̀ náà gbọ́ lẹ́ẹ̀kan wípé after three hundred years ni wọ́n tó mọ̀ sí gẹ́ sùfíyà so ó ṣẹ́rí wá ni wàdẹ́rù mùtà áníkọ́tún bíyì sùfíyà kò kọ̀nẹ́ẹ̀tì mọ́ ìsìláàmù pàápàá kò kọ̀nẹ́tì ma wàhíyá fakírọ̀tún wàdáàtú háàjàtìn ìlàdí ní yàtàwárọ̀ ọ̀bì sẹ́rí sùfíyà yẹn olùsí ni aláìní ni ẹni tó ní bùkátà tó fẹ́ gbọ́ ni ó bùkátà sí ẹ̀sìn kan tí ó fi ṣe bójúbójú sùfíyà. olùsí ni sùfíà sùfíà ó bùkátà sí ẹ̀sìn tí ó wà tí ó sápamọ́ sábẹ́ rẹ̀ ní fàtàwá rọ́bìlì ìsìlámì wà áhàlì yìí èyí náà gáfù láti àhàlì ní àsìkò táwọn mùsùlùmí ò wá fura sùfíà yìí ó wá lọ fi wọ́n bojú ó wá sápamọ́ sùfíyà nígbà tó dé ní bátírọ̀ ó wá lọ sápamọ́ sára ìsìláàmù àti àwọn mùsùlùmí ó sápamọ́ sára wọn ni àsìkò tó fi sápamọ́ sára wọn yìí lẹ́ẹ̀tì gbọ́ kan sọ pé àfáà kan ó ròyìn àwọn súnfí dáadáa àsìkò sí súnfí tó sápamọ́ sára ìsìláàmù àtàwọn mùsùlùmí ó nìyẹn táwọn mùsùlùmí ò fura gẹ́gẹ́ bó ti já sí pé nìkan lónìí tó ọmọ tẹ́tẹ̀lẹ̀ tó lè yẹn lòun ọgbà lálejò ó ṣe dáadáa sí i kódà ó fi sínú yàrá kan bá lòun níbi tó wọn mọ̀ gbé ó dìgbà tó bá ń ṣó kọ́lọ̀ tó bá ń ṣó kọ́lọ̀ kò tó wá mọ̀ pé ẹ́ àsọdàrọ̀ gidi ni ọ́ àsọlórí kóòtà ni ó yá ó yá ó yá ó yá yá kẹ́rù ẹ̀ wá máa lọ kẹ́rù ẹ̀ wá máa lọ tó bá sì lọ́wọ́ rẹ tọrị rẹ́ǹtì ilé rẹ wọ́n wọnú ilé tán pé ni àṣẹ àṣẹ ni àṣọ ni àṣẹ àfọ afọ oníràwọ̀ ni awòràwọ̀ ni àfọ oníyẹ̀wò ni kí so ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n lọ sùfíyà olóṣì ni aláìní ni ó wá bùkátà sí pé kó sápamọ́ kó farasin sára ẹ̀sìn kan ó sì wulẹ̀ mọ̀ pé tàwọn yẹ̀wúrí ti bàjẹ́ tán tàwọn nàṣọ́ra ti ta tán tàwọn ẹlẹ́bọ náà ti ta tán ẹ̀sìn wọn ló wá kù kọ́lọ́hùn sí ìfàdówó kan ó rí pé ìsìláàmù ni àtàwọn mùsùlùmí lọ́ba yá adé ìdéǹdè tó dé báyìí gẹ́gẹ́ bí tẹ́nàǹtì gẹ́gẹ́ bí ayálégbé ọwá lọ yálégbé lọ́dọ̀ ìsìláàmù àtàwọn mùsùlùmí hìnà gáfìlà tíìn hìnà gáfìlà nígbà tí àwọn mùsùlùmí ìgbà náà tí wọn ò tètè fura so sufism kò rí ó rí pé àárín àwọn yẹ̀wúdí ọ̀rọ̀ wọn ti dàrú ọ̀rọ̀ àwọn nẹ̀sọ́lá ó ti dàrú ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ó ti dàrú ta ló tún bá ṣẹ́kù ní ẹlẹ́sìn ó ti káwọn mùsùlùmí ni ọya ìpọ̀tà ara rẹ̀ wá ọ wá fi ìsìláàmù ó kọ́pà ọ̀ ó kí ni ó kọ́pà ọ̀ ìdàrú fàlà ìsìkìlá àlàlẹ sòfìyà ìdí nìyẹn tí súfì ò fi dá dúró tí ò fi dá dúró gédégbé ó yẹ ó dá dúró gédégbé ni àmọ́ ìtí ò fi dá dúró gédégbé ò sí kò sí tókù tó wá fẹ́ dá dúró gédégbé ó yẹ kó dé tìrùntìrùn ó yẹ kó dé tàwẹ̀tàwẹ̀ ó yẹ kó dé sí hájì sí hájì ó yẹ kó dé sí zàká sí zàká tí ó mọ dẹ́rùn tiẹ̀ tí ó mọ jẹ́ ààwẹ̀ tiẹ̀ tí ó mọ jẹ́ zàgà ti súfí tí ó mọ jẹ́ ágì ti súfí kò wá rí yẹn gbédé kò rí yẹn mú wá ọ̀wọ́n tó mú lọ́wọ́ tó di èrú ó ní àwọn àdìọ́kàn burúkú àti àwọn gbólóhùn fífà tí máa kórí ikú ayé àtọ̀run báyàn òun ló gbédé ó gbé sọ̀rátù sọ̀rátù oríṣiríṣi bíi sọ̀rọ̀tún ìfásì bíi tùjínà bíi kámílà bíi ìdàlẹ̀ ìlú bíi ìṣèfì bíi sọ̀rọ̀tún sábìkì ìdéǹdè tí sófídé ọ̀wọ́n tó gbédé nìyẹn ó gbé àkídà ṣìríkíyà ó gbédé ó gbé àkídà ìbádà ìbádà bìdẹ̀yíyà ó gbédé ìyẹn àwọn gbólóhùn àwòrán ọ̀dùn wọn so sófí ò nírun nú fúnra rẹ̀ kò ní àwẹ̀ fúnra rẹ̀ kò ní hájì nú fún ara rẹ̀ òkè díàpọ̀ fàlà ìsìnkìláàlá ìsùfìyà ìdí nìyẹn tí súfì òfin lè dádúró bí kìrìsìtẹ́nì ti ṣe dádúró bí yẹ̀wùdí ṣe dádúró bí ìbọ̀rìṣà ṣe dádúró tí ìsìlámù náà dádúró sufisimu ò lè dádúró kò sí kò sí kọ́mpónẹ́ǹtì rẹ̀ ò pé wàlìdáàlì kakúlìhí Jamaa hadu sufiya bẹ́yìnà sufiya wà bẹ́yìnà ní islam ìdí nìyẹn tó fi jẹ́ sí wípé àwọn onísúfí wọ̀nyí wọ́n wá lọ kọ̀ǹbáìnì sufiya wọ́n kọ̀ǹbáìnì rẹ̀ pẹ̀lú ìsìláàmù jámù àn láàmàhálàláhù mìnàlì ìsìláàmù wọ́n wá lọ da sufi papọ̀ wọ́n wá dàpọ̀ mọ́ ìsìláàmù ní ìdàpọ̀ kan tí ò sí rẹ̀ nínú ìsìláàmù فاشتبه أمرها أمر الصوفية والحكم عليها على كثير من العلماء فضلا عما سواه ìdí ní tó fi gá sí wípé ọ̀rọ̀ súfí ọwọ́ apakasọ ọ̀rọ̀ súfí ìdájọ́ lórí súfí ó dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn láàfáà lọ́wọ́ ìdí nìyẹn Sufi, the, oh, Sufi is the tenant. Islam is the landlord. So ó wá jálé gbé lọ́dọ̀ wa ní lásìkò tí àwọn èèyàn fura mọ̀. Lọ́ba jálé gbé tán láti wá láti wá bàyẹ̀ lè jẹ́. Ó jálé gbé ni, ajálégbé ni Sufi, kìí so ń lè. wọ́n wá dàpọ̀ mọ́ ìsìláàmù pé ojú ọ̀nà tá a fi máa ń ṣèrántí ọlọ́run ni ojú ọ̀nà tá a máa fi súnmọ́ ọlọ́run eléyìí ló tó fi dá sí pé a lè máa gbọ́ọ̀rọ̀ lẹ́nu àwọn àfáà kan tí wọ́n sọ pé a lọ sọ́ra rẹ má fẹnu gbá má forí gbá àwọn tí àwọn tí ń súnmọ́ lọ́hún àwọn sálùwàlá wọn kì í já àwọn tí máa ń ṣe tìláwà àwọn tí máa ń ṣe àdìkárù àwọn tó bá ti pé wọn ò lè má dá àwẹ̀ monday monday àwẹ̀ tún àwẹ̀ thursday thursday àwọn tí wọ́n ti ta pẹ̀lú àtìgá wọn àwọn tó ga sí pé bí wọ́n ṣe ń ṣe tìláwà ni wọ́n ṣe nàwákìdù nàwákìdù islam àwọn tó ga sí pé méje ń ṣe àdìkárù ni wọ́n ṣe nàwákìlù islam àwọn tó ta sí wípé bí wọ́n ṣe gbàgbé mọ́dé mọ́dé àwọn tọ́sẹ̀ tọ́sẹ̀ wọn ni wọ́n ṣe nàwákìlù islam àwọn tó ta sí wípé bí wọ́n ṣe dáhùn gbọ̀n sí bí ìtàlù súnà ó ní wọ́n ṣe nàwákìlù islam nínú ẹ̀sìn wa ohun tó jẹ́ kí ọ̀rọ̀ ó dàrú máwọn àáfàá kan lọ́wọ́ nìyẹn tó fi dàbí ẹni pé à ń rí wọn gẹ́gẹ́ bí abánikẹ́dùn à ń rí wọn gẹ́gẹ́ bí kíni abánikẹ́dùn fún àwọn oníṣúfí tí wọ́n ti dáwọn mùsùlùmí ara wa yálà ó pèrè lálùsúnà kò pèrè lálùsúnà oríkìrí lálùsúnà jẹ́ orúkọ ní mùsùlùmí so ìbánikẹ́dùn yìí ìbánikẹ́dùn yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́sẹ̀ǹsì tó wáyé lédè oníṣúfí jẹ́ lọ́dọ̀ ìsìláàmù so àwọn rí àwọn àwọn àwọn nǹkan tó jọ pé wọ́n ń ṣe náfìlà wọ́n ń ṣe tìláwà wọ́n ń ṣe àdìkárù wọ́n ń ṣe àfàràtù fún àlẹ́bí léè tó bá sí wípé irú ìdàpọ̀ bẹ́ẹ̀ tí wọ́n da súfí mọ́ ìsìlámù báyẹn wàzáàkà alìjámuhu àṣẹyí mísìlú alìjámuhu bẹ́ẹ̀nà náà kiri wọlé mọ̀nkúùd irú ìdàpọ̀ bẹ́ẹ̀ òun láàmà pè ní ìdàpọ̀ láàrin ìbẹ̀sìnjẹ́ àti ẹ̀sìn tá a fẹ́ tí wọ́n fẹ́ bàjẹ́ ìdàpọ̀ láàrin ohun tí ń bẹ̀sìn jẹ́ àti ẹ̀sìn tí wọ́n fẹ́ bàjẹ́ irú irú irú jamu bẹ́ẹ̀ wọn láti máa pè ní mísìlú àlìjámù bẹ́yìn ẹ̀lẹ́ hákì wọlé báàsì ìdàpọ̀ láàrin òdodo àti rọ́ọ̀nì tàbí ìdàpọ̀ láàrin bẹ́yìn ẹ̀nàhár wọ̀lẹ́yìn ìdàpọ̀ láàrin ọ̀sán àti òru tàbí ọmọ pé ọ̀sán àti òru wọn ìdára wọn níyà tàbí ọmọ pé òdodo àti rọ́ wọn ètò ọ̀rẹ́ ara wọn so ẹni máa gbólẹ́nu àwọn àwọn scholars kan nínú àwùjọ wa kí wọ́n máa ní wọ́n ah, fẹnu kọ́ o ah, àwọn sufi tẹ̀mí mọ̀ wọ́n máa ń ṣàdìkárù o wọ́n máa ń ṣe tìláwà o àlùwàlá wọn kì í já o ihun tó já lára wọn ó jọ àlùwàlá lọ ohun tó já lára osufi ó ju àlùwàlá lọ ìsàmù ẹ̀ ti já nínú tìjà níyà ìlànà kó o ìfẹ́mìlẹ̀ yín ọlọ́run ẹ̀sìn ni àdúrà ni bó sì bá jẹ́ kọ́ọ̀dù rí yá àgàgà kí ìyẹn pé nǹkan mi lẹ́yìn ọlọ́run kó pe ṣéwù àbíkọ́dìjì rání lẹ́yìn ọlọ́run ẹ̀sìn ni ìlànà ni ìlànà àdúrà wọn ni nínú ṣàdìlíyà náà bẹ́ẹ̀ náà nínú ṣàǹbàdíyà bẹ́ẹ̀ náà nínú wẹ̀síyà bẹ́ẹ̀ náà. so ìwà máa jẹ́ ẹni tí ó máa wà pẹ̀lú àlùwàlá ní gbogbo ìgbà wọn ìwà máa jẹ́ ẹni tí ó máa ṣe tìláwà lójoojúmọ́ wọn láàyè ń fa láàyè ń wùwù kò sí wọn láǹfààní torí wípé láàyè kúnnú ahadu mùsùlùmá láàyè kúnnú ahadu láàyè kúnnú ahadu mùsùlùmá bìfẹ́ǹdì islam wà bìfẹ́ǹdì nawakid islam wàbírí ti kárí nawakid islam ẹni kò lè jẹ́ mùsùlùmí kópa ìsú ìsìláàmù ní káṣe kópa pọ̀ mọ́ ohun tí máa ń ba ìsìláàmù jẹ́ kéèfà yẹ kó lu mùsùlùmá kéèfà yẹ kó lu mùsùlùmá ayúwa ṣuyú ayúwa tulá ayúwa lè mùsùlùmí kéèfà yẹ kó lu dáadáa mùsùlùmá. kì í sọ̀rọ̀ pé a gbé ọ̀rọ̀ wọn ka orí mùjáládù àlùmùsọ́lá tá a mọ̀ sí àsòfìyà náà bí kò ṣe pé a gbé ọ̀rọ̀ wọn ka orí kíni àkídà wọn àti ìbádà wọn tí wọ́n ṣe a ti sọ lẹ́ẹ̀kan wípé kò sí ìbádà tó ní súfì ṣe tí ò ní sí pẹ̀lú bídíà àkídà gbogbo wọn sì ní àkídà ṣírífù ni àkídà tí pé nǹkan lè lẹ́yìn ọlọ́run ni àkídà àwọn ẹlẹ́bọ àkídà àwọn nàṣọ́rá àkídà àwọn yẹ̀wúdí nítorí náà ẹ̀yin mùsùlùmí ẹ lọ dúró déédéé ẹ lọ gbà wípé gbogbo ní súnfí tó bá ti ní àkídà kò sì sílẹ̀ tí ò ní àkídà yẹnu wọn tí ẹ̀dá akọ ẹnìkan tó jó ní súnfí tó jẹ́ onísúfí dápò ẹnìkan tó jẹ́ onísúfí tí ò ní bí lọ́ọ̀dì sí haida tìjàníyà tàbí kọ̀dìríyà tàbí sàbìlíyà kí wá ní àkídà tìjàníyà kí ni àkídà kọ̀dìríyà kí ni àkídà sàbìlíyà kí ni àkídà lọ́sàmbàdíyà kí ni àkídà mọ̀tùrùdíyà kí ni àkídà kàtìmíyà ilẹ̀ ṣúrìkánì illa shirikan wa kúfuran wa nifaqo wa ilhadan wa bidia so àlùwà ló ń sún bí ò bá jà ìbá àmọ́ jà látàrọ̀ ọ̀dálẹ́ tàbí kọ́mọ ìjà kọ́mọ ẹ̀kúnṣe ohun tó ti já nínú ẹ̀sìn rẹ̀ ohun gẹ́gẹ́ ní ìsìláàmù binisba ìlà akidatihi wà الشركية والكفرية والنفاقية والبدعية so inshallah ká lè mọ̀ wípé ká lè mọ̀ wípé tẹ́nàtì ni onísúfí wọ́n jẹ́ ìsáàmù gangan ni onílé àmọ̀ pé yahoo yahoo ìṣesí yahoo yahoo níbẹ̀ lọ́wọ́ wọn àmọ̀ ní ọjọ́ wọn àná táwọn àfà wẹ́lkọ̀mù wọn nígbà wọn sọ pé à láàánú hálù zikiri láàánú hálù sọláàtì ẹ̀yàwó àǹkíhùn náà ni àǹsàzikiri náà ni afẹ́súmọ́lọ́ náà ni àwọn àfà nígbà náà wọn ò tètè fúra lọ́jọ́ tí wọ́n padà discover wípé àlejò ọ̀ràn làwọn pípù yìí o bí sẹ́kì ìbúnú tẹ̀míyà bó ti bọ́ ta nù lọ́ba tí àwọn sí mẹ́ta ó ní àwọn kan àwọn para paraku àsòfíà alhakọ́hìk àwọn súnfì paraku àwọn tó ga sí wípé gbogbo àkídà burúkú ọbẹ̀nú ọkàn wọn wọn láwọn ní kàtìgórí wọn ẹnu wọn lẹ́sìn máa gbọ́ pé àwọn lọ́lọ́run ẹnu wọn lẹ́sìn máa gbọ́ pé àwọn lọ́lọ́run ẹnu wọn lẹ́sìn máa gbọ́ pé gbogbo nǹkan lọ́lọ́run ẹnu wọn lẹ́sìn máa gbọ́ wípé àwọn ọlọ́run ni ọlọ́run náà àwọn náà ni ó tún pé àwọn kan sí àsòfíà alhazak àsòfíà alhazak àwọn èèyàn ti wọn àwọn ni alátẹnujẹ àwọn alátẹnujẹ èèyàn tó dá sí wípé tẹ́mbà ti rí pé àwọn kádájẹ̀ mọ́ ẹ̀lẹ́ gbogbo bí wọ́n sá ti sọ di bísínẹ́sì olóka àwọn ti wọn olóka àwọn ti wọn tó tẹ́bá pé wọ́n ní súfí wọ́n ní súfí náà làwọn náà irọ́ sì ni wọ́n ṣe súfí wọ́n ṣe súfí ọkàn lọ tajà ní nẹ́sífàsì ni ọ̀nà tajà ní máríkàsì ni ọ̀nà tajà ní táwíyà ni kèké súfí kó lè rí tiẹ̀ bá ti ṣe ni kó lè rí bá ti ṣe ni gbé káàkiri ọ̀dọ̀ wọn ọjà tiẹ̀ ló fẹ́ mójútó bí ó ṣe bí ó ṣe tara wọn make business yẹ bí business yẹ ó ṣe boom ní tó wà áfà tiẹ̀ so ìsọ̀rí kẹta tí bàbá pé àwọn súnfí sí ó ní sòfíà sòfíà tó rọ́ọ̀fù mi sòfíà tó rọ́ọ̀fù mi ó ní àwọn tó fi ọlọ́dá sí wípé alámì làwọn àwọn alámì rọ́tmù àmì tó dá sí pé àwọn tí wọn wọn kàn sáà máa gbé bánà káàkiri wọn máa gbé pósítà káàkiri wọn máa lẹ nǹkan mọ́ra wọn lára káàkiri. so àwọn tí ń bẹ láyé lóde òní táwọn dojú ọ̀rọ̀ ọkọ àwọn ni àwọn súfíà lè Awọn àwọn àsòfíà alhakikiya àwọn tààkọ̀rọ̀ wọn jáde láti inú dàwẹ́ ìmùmáàní tààkọ̀rọ̀ wọn jáde láti inú fùgùdọ́sẹ̀ àrọ̀bà níyà àwọn tí wọ́n kún kẹ́kẹ́ tí wọ́n kún digbí pẹ̀lú ṣíríkù pẹ̀lú kúkúrù pẹ̀lú nífàkì wọ́n ìbá àmọ́ saluwala ní wákàtí wákàtí wọ́n ama àmọ́ yanná fílà ní wákàtí wákàtí wọ́n ìbá àmọ́ ṣe àzìkárù ní wákàtí ní wákàtí láyé ń òhùn ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ wákọ̀dímúná ìlàmà àmìlú mìní àmàlìn fàjálínáhu àbáha mọ̀ntúrọ̀ á débi sẹ́ tí wọ́n ṣe náà fílà fẹ́ ní wọ́n yàn yẹn wọ́n ṣe yẹn wọn yẹn a sọ de rukuta akudanu ya annahum laysu a laysu ala liman wọ́n èsì alul iman àkídà àwọn ó si sí àkídà súnà àkídà àwọn ó yapa si kíni àkídà súnà torí náà ẹ̀yin tọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ tẹ́ ẹ lérò pé ó ń sún sí kan tẹ́lẹ̀ ìsìn níta tí ò kó sí abẹ́ sùfíyàlì àkọ́yíkì ẹ pòdúsì ẹ̀ kí n rí ẹ pòdúsì rẹ̀ níbẹ̀ kí n rí àwọn àbá àti ṣe fásiwá the latest fásiwá lórí àwọn ń sún fí ó ti wà màá kà lọ́la pẹ̀lú ògùn ọlọ́run kà lọ́la pẹ̀lú ọ̀rọ̀ wọn burú débi wípé a gbọ́dọ̀ kíhun lẹ́yìn wọn èèyàn pèrè lóṣù mi màá ní tó ti gbọ́wọ́ yóò lóun ti gbọ́wọ́ ọwọ́ kílógbà yóò lóun ti gbọ́wọ́ sìgá níyà tàbí òun ti gbọ́wọ́ kọ̀ọ̀lì níyà ìwọ̀n àtúrà lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni that is the latest tún fi wọ́n ní ti yín tí ò jẹ́ ẹni tó ní ṣíríkù àkìdá kúfúrù àkìdá nìfà àkìdá ilhad ilhad torí náà wọn ò ṣe é bá kẹ́dùn o tí wọ́n ti takọjá ìkẹ́dùn o ẹni tí tẹ̀ bá ta láàbọ̀ tí ò tí ì tatán lè máa bá kẹ́dùn títí wọ́n ti tatán ráúráú ni tí wọ́n ó ti tatán ráúráú ọlọ́run mọ́tẹ́kẹ́ ti wọ́ta o so èyí ni àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin alùsúnná wà alùsùfìyà èyí ni àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin àsùnná wà sùfìyà aláwọ̀ tó wá ti kò ń gẹ́ dáadáa inṣàlá ò á pàdé ní ọ̀la bóyá ọ̀la ló máa jẹ́ concluding part yẹ torí ọ̀la yẹn ni màá gbé fásiwá àwọn ulama alájínà dáímà ni màá kà sí wa létí tẹ́sí mọ̀ pé ẹ ti bá sọ wípé ẹ kèé ti gbogbo wọn o kèé ti gbogbo wọn o ta ló wá sẹ́kùn lẹ̀ ta ló ṣẹ́kù ńlẹ̀ náà ẹ jẹ́ kí ìmẹ́ tó ṣẹ́kù ńlẹ̀ wọn ò lè dàbẹ́ nìkan jẹ́ mùrí ní láì gbọ́wọ́ wọn ò lè dàbẹ́ nìkan jẹ́ mùrí ní láì gbọ́wọ́ wà ìtìláàkùlì hukuma alayhi mùkọ́jàdún bí ahálìlì múrídìí ìdájọ́ táwọn àbá àti ṣe tí wọ́n ti gbé lérálẹ̀ wọ́n gbé kórí gbogbo mùrídìí ni kì í kàn ṣe ẹni tó ń lọ tajà ní nọ́ọ̀sì kì í ṣe ẹni tí ń lọ tajà fún wọn ní sáwí àwọn tó kàbí pé sẹ́ńbà sọ pé àbá ṣé súfì nìyí kémọ́bà lè dànù ó ní bẹ́ẹ̀ ni súfì lòun àsúfì lòun àsúfì lòun tí ó fi mú wọn ṣeré kó lè bá àdán gàtà torí pé ó pé àwọn èrò mọ́ wá sí nọ́tífàtì àwọn èrò mọ́ wá sí kọ̀ríbù àwọn èrò mọ́ wá sí sáwí àwọn ṣe kínní kan ní òmùpo àbí òpo lọ́nà Kwara bí lọ́rin wọn ní èrò pọ̀ báyìí ní bí iye so irú ẹ bá fẹ́ lọ ọjà rẹ̀ bóyá ọjà oúnjẹ ní ìsìn tó bá lọ ọbẹ̀ àti àwọn so tó bá bí so ni kí ni wì kí ló máa wí yóò lọ wàyí lẹ́mu yẹ́kùn kìí sí sọ́sù so but ọfẹ́ ọfẹ́ ṣe ofe ni ọfẹ́ tajà ọfẹ́ tajà ofe ọfẹ́ ofe ọfẹ́ tọ́njẹ ọ̀hún súnfí náà ní pera rẹ̀ kò ní jẹ́ kí wọ́n mọ̀ rárá pé òun òun ìsara wọn kìí sínú àwọn yẹn làwọn àfáà ṣe fatiwálé lórí aláwọn àwọn súnfí tòdìkọ́ àwọn súnfí tòdìkọ́ every murid gbogbo mùrídì ní súnfí tòdìkọ́ àwọn gẹ́gẹ́ ní súnfí gẹ́gẹ́ kò sí ìyapẹnu àwọn àfáà lórí mùrídì gẹ́gẹ́ nínú tìjárí àti kọ̀dìríyà so bá nìyẹn bó ti jẹ́ nìyẹn o tó bá di lọ́la màá ka díẹ̀ bọ́ta nínú àwọn nínú àwọn fàtàwà àwọn àfàwà ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ wọn àìbá wọn kẹ́dùn. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrò ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. سبحانك اللهم وبحمدك أشهد أن إله إلا أنت أستغفرك وأتوب إليك ká pàdé ní àárọ̀ very early bóyá bíi nine àbí eight thirty mo máa fi ìkéde síta insha allah ẹ ṣíà prógámù yìí o ẹ ṣíà rẹ o Allah sọ ilé sẹ́wọ́n lóore o wasalaamu wa rahmatulahi wa barakatuhu.